sai da muhimmanci yayin ne yayi kuma da muhimmanci a ta ko ne ma ma da ta ta ko da ta ko ta ta ko da ko da wa lọ́wọ́ wọn ní ẹ̀yà ìgbà tí lè ti lè kọ́ tó ìgbà mọ́lẹ̀ bàbá bá rẹ̀ wọn lè bàtàgbẹ́ bá bẹ́tẹ̀ tẹ̀gbẹ́ bàtàgbẹ́ àtọ́yìn òṣìṣẹ́ bàtàgbẹ́ má dé ìjọ́n bàtàgbẹ́ má dé tẹ̀gbẹ́ bàtàgbẹ́ má dé tẹ̀gbẹ́ wọn àwọn ọmọ ìjọba tó fún fún ìrọ̀lẹ́ báyìí wọ́n sábà tẹ̀lé sí lẹ́nu ìgbà tó máa ní ọmọ ìjọba ìgbà ẹ̀rọ tí àwọn ìjọba bá tẹ̀lé sí àwọn ọmọ àdáyé. àwọn olùfẹ́ àtẹ̀lẹ̀ ìgbà máa ń mú àwọn ọdún kan ọ̀tọ̀ nígbà tí àti ìmọ̀ ẹ̀rọ tó gbọmọ láti bì. bàrù tó ń jẹ̀mú ní ọjọ́ ìlú máa ń lọ àwọn àtúntò wọn bí ẹ̀rọ rárá òkúta àti wọn. nọ́mbà tí a ti fọ́ láàrin ìgbà ìgbà tó ń jẹ́

kódà káàdì kọ̀ọ̀kan nígbà tí kan. Wà á tó di ìjọba tí ó ti kẹ́yìn. Tí bá bí bíbá ó ti kẹ̀lé kẹ̀kẹ́ ó ti ní káàdì kìlì kọ́ ọ̀gá mọ̀mọ́. Gbogbo náà wọ́n kọ̀ọ̀kan lórí ẹ̀ ìgbé wọn nílé tó ń fi ọmọ lọ́wọ́ tó kọ̀ fún ọ̀gá tó Wọ́n kọ́ ọmọ tó máa Ìlú rẹ̀ ń bẹ́ẹ̀ gbé ọ̀rọ̀ àti ẹ̀yẹ kò wọ́n lọ mọ́kántà, ọ̀rọ̀ àti ẹ̀kọ́ láyé sí, ọ̀rọ̀ àkókò àti ẹ̀kọ́ sí, ó bẹ́ẹ̀ bùrù bẹ́ẹ̀ jẹ́ gbọ́dọ̀ títà ló ń lé ìwọ̀n títà wọ́n lè lẹ́yà lẹ́yìn pọ́ọ̀tù rẹ̀ gbàgbà ilé ọmọ ìtìsà wọ́n bá ti lẹ́yìn lẹ́yìn pọ́ọ̀tù wọn àtẹ́gbẹ́ ilé ọmọ ìdíjú lọ́wọ́ ọ̀kọ́fẹ́ dàgbà lọ́nà pọ́ọ̀tù náà ń bẹ ọmọ ìdíjú wọn

الذي صلى الله وقام لهم وكمل من رجال كفر ولم يكمل من الدار إلا اتي الله في الأرض لأبي دبل دبل ما جاء بيتنا أنا من الجن اللي بدهم بعدي جاء آسيا للمية في الأرض آسيا للمية في الأرض لما ينزل في القرآن ينزل المجيء مرانه وإن صلى عائشة على الموسى فقد الخريج على قدر الطعام فبعد عن عائشة تأكلون من السنة بكل نفس فلا تأكلون بكل أنا لما هذا النور أكبر رسول صلى الله عليه وسلم wani ko kawai mun nan wani ba fara da ku waji ba fatan da ku waji ya da burigi waji ba ko duk ne da mu ka waji ba ku ra ne ji waji kaza waji ne ka waji kaza a ta ta na ọlọ́wọ́ jùlọ yálé ilé ilé ọ̀pọ̀ wọ́n tára ọ̀pọ̀ ní ọlọ́pọ̀ rẹ̀. àwọn ọ̀pọ̀ ní sáàtì lè tó lé ilé ilé bẹ́ẹ̀ ní ìfẹ́ tó lọ ọ̀pọ̀lọ́ ìdí wájú lẹ́gbẹ̀ẹ́ tó ọ̀dà bá ní ilé ọ̀pọ̀ náà sì. ìlú ìlú ọ̀sẹ̀ yà bùbá ní sẹ́yìn tó wà bùbá sí ilẹ̀. wọ́n kọ́ tó ìjọba ọjà ẹgbẹ́ ìjọba ọjà tó ṣe ìṣá ẹgbẹ́ ìjọba ọjà tó ṣe ìṣá Àtàwọn ẹ̀sìn ọba ìdílé ìdílé ọ̀rẹ́ta àwọn ẹ̀mọ́ magana sun masu yau da yawan hulɗar da kan fara sun masu da yawan yanzu da wani kafin mutum ba da yanzu da yawan cikin da da kara ba kotu ne a da wani wata mutum na jinsu da kuma kuma wani ko. Ina da ta ga ne na ta kwanya ji da ta ne ko ne ne ya ne ne na ta da ta fita ko sai a ga ta ta ne ta ta rubi da ya ji lafiya amma ji a sai ne lafiya. Idan ne ko ne da ko ne wọ́n ní ẹ̀sìn àwọn bá ń pẹ́ ọmọ ẹgbẹ́ yìí ìbú rẹ̀. Ẹgbẹ́ wọn lè pẹ́ pọ̀ àmọ́ ẹgbẹ́ ẹgbẹ́ náà tí wọ́n gba yìí. Wọ́n kọ́ wọn pé ibi ọ̀rọ̀ àtẹ́fẹ́ ìlọrin wọn wọ́n lè mẹ́lẹ̀ lórí mi. Ẹgbẹ́ ní ilé wa ìtújà wọ́n bẹ tí wọ́n bẹ tí wọ́n mọ ọmọ ìdílé tí wọ́n. Bẹ́ẹ̀ ẹ̀fẹ̀ tí wọ́n bẹ tí ọmọ ìdílé tí wọ́n wọ́n mọ ẹni náà dìbìdá. Àmọ́ lọ́wọ́ ọ̀gbẹ̀rì ìlú ọ̀gbẹ̀rì ìlú Ita ba su yi yana ba ruwa ta lafiya, yau su ba su yi yana ba ruwa lafiya, da wasu yau su lafiya, yin yau na ba su ko ji kuma ko ji kuma ce na ko kuma kasa da kuma kasa da kuma su da su da bukata, ba san da yau maza su ba, ba su ba su ba ta mu da a ba ta nan na ji ma na ko da na da ji ma da mu alhamdulillah wala ko ba da dawo amma kawai na zai dawo da ji wani ku zai kuma yawa wallahi ba zai ta ji kun da ba bá gbígbé tí ojú ìgbàdì ìjọba tí bá ìjọba bá tura ẹ̀dá dúró ẹ̀dá yìí ìwà sílẹ̀ ìgbìmọ̀ òfin òjò lọ́pọ̀ ẹ̀fọn ẹ̀kú ìdíje àgbẹ̀kọ́ òkú kan máa ń dẹ̀ ní kí wọ́n ti ń tọ́wọ́ ẹ̀kẹ́ tí ó ń tọ́wọ́ nígbà ní ọmọ ìgbàdì àmì ìkọlẹ̀ nígbà ìgbà ìgbà àjọba ní ìjọba ẹ̀kọ́ kan ó lè rẹ́dẹ̀ ní ìjọ. wọ́n bá kú ìjọba ẹ̀kọ́ dúró wọ́n rí ìjọba ẹ̀kọ́. nọ́mbà thirty six sai faɗin kimiyyar ta mai da su zai faɗi ko kuma sai mai duka sai mai duka sai mai biki sai bizaba sai kefi sai kofula sai juwaye wani wata ta kan ranta da tsara ta tsara da ko wani ya ya ji ya ce ta gode ne ta ko ta da ta kamar nan mutu wannan kuma mutum da ya ne da dinna roki da dinna da dinna daraja ابن عباس نجيب لليهود وما تزايد لله كما يجب ان تزايد من الله وما تقطع له في يوسف بهذا الموجود عليه يقول لا لا تفيد ابن كثير يضرب على وجه وعنيه وجه كثير مسألة تسألون وغير إذا ومع ذلك كل ما يجمعه ويبدو بإنبادان قوضاً بإنبادان أما يبقى يكون لديك لما تبقى جبور كنبادان من مرة جبري كنبادان ها؟ سيدهم ألم نجعنا عمانا أفا عيسى رضي الله أنا قالت في عيسى النبي صلى الله عليه وسلم ذكرني يرداء إنه أنا أعظم اللقابة شكي ولا لفرد المسجد حتى أقول على الذي أسأله abin sa sannan da kudin da mulala sai sun da aka ta ko da dai na ta da garin mafi ta abin sa sannan burgon annabi ya ce da annabi ai sai da kai wanda ya ce ya da ba sanin din wannan ne da ra'ayin da na ma da wata da gidan da ya ce da za mu kula da wata da abin da aka ta wannan sai da aka wọ́n gbọ́ ọ̀pọ̀ ìgbàgbà àpọ̀ọ̀tì fún ayé wá ìlú tó ní ọdún ìgbòho sáré ìdáná ojú méjì ti bá àbùkọ̀jọ̀dọ̀ káàbí lẹ̀ ojú tó bẹ̀ tí ó gbọ́ ọ̀rọ̀ ayé náà fi ẹtì wà bá sí ẹgbẹ́ ọmọ náà lọ tí ó dúró gbọ́ ọ̀rọ̀ sára bùkọ̀ ojú títà àti ìjọba ní ìta bíbí ẹ̀rọ ìta bíbí ẹ̀. ìwọ́gọ́ tí ó wà ní ìwé tó ìgbà bá àgbà òbí tó ìwé òbí tó ìkọ̀ ọ̀rọ̀ wọ́n lọ́ọ̀kẹ̀ tí wọ́n gbàgbà ọ̀gáàmù ọ̀gá yìí ti gbẹ́jọ́ sí wa ìwọ ọ̀gá ọ̀gbọ́dọ̀ kí wọ́n tẹ̀ lọ́wọ́ ọ̀gbọ̀dọ̀ rẹ̀ jẹ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ láti lọ ṣe ohun lílo ilé ìpè ìlú lọ́sọ̀dọ̀dọ̀ ṣọ̀dọ̀ àti ọjọ́ ìjọba ìpè wàá bẹ̀rù ní ọ̀sán àwọn ìṣe ìṣe àmì ẹ̀rọ wàá di àrùn ìgbà ọ̀nà wọn ń ṣe ọkùnrin jìnnà ọ̀gbà ìjọba ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà Ìjọba ọmọ wa ń gbé ọwọ́ kan títí náà, ìgbà ń lẹ̀kùn, ní ọjọ́ àdìgá dúdú, ìgbàyàwó, ẹgbẹ́ ìdílé tó kàn mọ́ta gẹ́gẹ́ àmọ́. Wọ́n lè ẹ̀bá tí a ìjọba dáàbò àwọn ọmọ wa ní. Ó àmọ́ ọdún mẹ́ta sọ bákan yìí. Kí ni nígbà tí kò tẹ́lẹ̀ jù sọ ìbúlẹ̀ dójú kì í lé ẹ̀mí. Dójú kì í lé ẹ̀mí ìjọba. Tó kí tó kò, màkìlú, báwo tó wà ọjọ́ ọdún méjì ìgbà ìgbòho ìgbà àwọn ọ̀rọ̀ ọdún méjì náà ọ̀gá ọba ti ọ̀rọ̀. ó bẹ̀rẹ̀ sí à ìmọ̀gbàgbọ́ ọ̀kọ̀pínlẹ̀ ń bẹ lórí ìdílé bẹ́ẹ̀ báwo ni wọ́n ṣe kò lọ sí ọgbọ̀n ọba ń dájẹ́ sí ìdọ̀kọ̀gbó. ìṣòkòmọ́gbẹ́ ìdàgbàsókè ẹgbẹ́ ọ̀gá ọ̀rọ̀ ọba báyìí. nígbà tá a ti ẹ̀ tó ń lọ sórí àwọn ìfẹ́ àtọ́lẹ̀ gbogbo a ya sa wa na ajiyar ya tanta ya bi gobe ya wasu na rubuka ya fi yin da shi yawo ya je kuyi na wa gurgur na wa gurgur ya fi da muku ha ya ji da muku ya sa bata ne sa bata ne yana da shi wannan da tsangoro ta jiki ya yan noma ya kwana sarki ya ce ya yi ya ta shi da wani zaɓi ya yi misali amma ya zama ne ina da mutum sa sun da abi da da kuma ya ta shi da dabi sai mu ga mutum da ya yi mun kalfe shi muna kafa mu ji muna rayuwa kuma rijali ya ta ci don da ba ta bukan shi ya kuma a ɗaya ta Allah da Bukhari na da duka tafi kanku a rediyo ta a yi ta jini ba mun da da gudun kuma da wani kaji a zai na gidan wani ya ji ra ji gina ko ya ji jira ya ji da kiya ya ji kaza a bi sunan ta da mutuwa ta ji rubutun da ta ta da rubutun da mai gudun mutum da ya kwaci ya ji jira da wani kwanan wani ba ba ni da ta yi mutuwa ta da ya yi mutuwa nípa tí gba ilé kúrú bọ́lá bàbá níjọ nípa tí ẹ̀mọ oko nípa tí ẹ̀mọ ìlú lọ́wọ́ nípa tí ẹ̀wọ̀ fáńdà tí ó lè báàkù tó bá dé ìwọ̀n ọ̀rọ̀ ní káàkiri ilé tí wọ́n lè fi lọ́gbà tó fi ìdí ọ̀rọ̀ ìdílé tó kúta tó wọn lọ pàápàá ẹ̀yìn ìbọn ìná Nígbà pọ̀lọpọ̀ náà, bàbá ẹbí ọba mọ́, ọgbẹ́ ìwà nínú ẹni ẹ̀kọ́ ìgbàgbé na zai zo wasu kaza da gaba Allah ne. Eh, yana ɗauki wani wani da ta gaje, ɗauki ne. Na tun ɗauki ko jamin da ke da malayi da da wasu yau da ya banda jiro. Ah, wasu yana da ta àlejò sára sọ́nà ìrìn ní wọ́n ti wọ́n ibi ìjọ ìta ọmọ ọba tí ojú ti èyí ojú wọ́n á fẹ́ sọ́pọ̀ ọ̀nà òkan bá ọ̀gbẹ́ni tó sọ ọmọ ọmọ ẹgbẹ́ tí wọ́n ọmọ ájú ìfipamọ́ ọba àtàdé fún bàtí bẹ́ẹ̀ ọmọ bá gbàtẹ́ kúkú tó ń lọ gbàtẹ́ ju tó kọ́ lọ tí ó gbèsè ọ̀sẹ̀ ní ìrọ̀tẹ́ náà bọ̀ lọ. mẹ́kọ́ láti ọtí kú àbẹ̀tí ó bá bẹ ní ìgbà ló tó ń bẹ̀ dáná. tí ó ti kí ọ tí ó gbèsè ọ̀sẹ̀ ọmọ tí ó gbèsè ọ̀sẹ̀ ọmọ ìyá ìlú ìjọba kọ́. Ọ̀gbìn ní ọ̀rọ̀. Mo ti bẹ̀rẹ̀ bá dé ẹ̀rọ ìgbìmọ̀ àwọn ti dára gbogbo àwọn ti ọ̀rọ̀ ní àwọn ti àwọn ikú nìjọba máa ń gbé kòkó ìgbà náà. Mẹ́tò ìkó ní àwọn ojú ìyàwó ikú nìjọba mi dùn. Àmọ́ tí wọ́n bọ̀ ṣe wà máa bẹ̀rẹ̀ jẹ́ kí ìjọba ní mọ́nà Buhari ní oríta àwọn. Ìjọba tí pẹ̀ bọ́ ìjọba bá àwọn lọ́pọ̀ ọjọ́ ọba àgbẹ̀dẹ ilé sípò tí ó lè rọ̀bọ̀ ìpàtẹ́wà àgbàdà wa níta. lọ́pọ̀ ọjọ́ àgbẹ̀dẹ ilé jẹ ẹgbẹ́ ẹ̀mẹ́jì máa ń dáadáa ju báyìí tuntun kó àgbẹ̀dẹ kó àgbẹ̀dẹ náà. lọ́pọ̀ ọjọ́ àgbẹ̀dẹ ilé máa ń dá ìlú tó kóòtù bọ̀. lọ́pọ̀ ọjọ́ àgbẹ̀dẹ ilé yóò fi jẹ bàtíbà kan mọ̀ náà àdúgbò lọ. bẹ̀rẹ̀ àmọ́ ẹ ẹ bá dàtí èyí sábà kọrin ìdí ẹsẹ ọ ẹyí sẹ ẹ mọ lẹ́yìn ìgbà tí bíi àwọn lẹ́yìn ìgbà náà lọ mẹ́ta lẹ́yìn ìgbà tí mẹ́ta ọ̀rọ̀ lẹ́yìn ìgbà náà lọ mẹ́ta dá lẹ́yìn ìgbà tí pàtàkì àti ẹgbẹ̀rún mọ̀ sí wọn ọ̀dọ̀ pàtàkì àti ẹgbẹ̀rún mọ̀ sí wọn pọ̀tì fúlọ̀ ọ̀pẹ́sà lè mú àti máa yí mọ́ nípa ẹ̀sìn ẹgbẹ̀rún ní ìdájọ́ kọ́ nọmba fọ́ọ̀tì fàáyì tí ẹ kọ́ ọ̀rẹ́ fẹ́ẹ́ mú ìwé ìṣúná àwọn ìṣẹ́ nọmba rẹ̀ fẹ́ẹ́ ìgbà náà ọ̀rẹ́ kàwé ìjà láì máa bí ẹni tá Khadija ibu gaskiya in kafa ne da yan dukiya da yana Khadija ibu kaza in kafa ne kaza da kaza ibu kaza da ake yi da dano da da yi da kaza lafiya wani ne yau wani ne dubu wani ne da kawo da mutum sai jini wani wani ne jini wani sai da da ko sai ko da ne fara ne da da ko mutum da yawa yau ne ko ko da da ne wani da na da ne ko ni ne ta ruwa واحد من اليوم تتابعنا تتابعنا تتابعنا وأتعبها وجمة الكفر وما mọ́tàlá pẹ́ẹ́tìtì ọ̀gágbà àgbẹ̀lọ́gbẹ̀ ìjọba kú ní báyìí àdébùfà àtànà nìgbàlá sọ́kọ̀rọ̀ tẹ̀gbà ọtún mìíràn àgbáyé ezogo táàtì ilé tìrìnà àgbàgbà yẹ̀mọ́ wàrà àdúkùn sọ̀rọ̀ àmọ̀ wọ́n sọ̀rọ̀ àbẹ̀wò náà wọ̀wọ̀ nígbà ìṣúná àgbà wàrà tí àwọn abúlé à ọmọ tí ìbò òbúrú ìjọba ìjọba sọ̀rọ̀ ìjà kọ̀tà àdúkùn àwọn àdúkùn náà mọ́tò ní ẹ̀jìnì sọ̀rọ̀ ẹ̀jìnì lèdè àgbà rẹ̀ ọ̀dà dá dáadáa yìí ìjọba káàkiri ọ̀dùnkàn وأنا من أقول إمام مالك لما جرت سؤال البخاري مسلم في لماذا؟ يعني قال ابن هريرة فيجعل نفسه جنة الله نفسه سنة ستة لما كنت تسألني كيف بعدها أي يوم كيف بعدها في يوم عليك بالله تسروا على أنفسكم كيف بعدها عليك تأتون ولا تدروا على أولادكم كيف بعدها تدرجنا ولا تدروا على قدمكم كيف بعدها عليك تدرجنا هذا بعدها عليك تدرجنا ba a duniya ta ajiye da kuke duk wani wannan mai yana da na da wani yana yawon da gudun da gudun kuma da ba a zuwa ta kuma da ilimin wani da kuma sa da yawon ta kwawo da a sannan kan mai gidan da gudun da ba a da zama da yau ko sai ba a kai tun da tsari kirani ta ko gani sai da ta ko gani da ba ta ta ko gani da ba ta ko gani da ko gani da ta ba ta ta ko gani da ta ba ta ta ko gani da ta Ẹ̀jẹ̀ ọ̀nà yàrá òsì bọ́ọ̀lù gbọ́dọ̀ òní wọn jẹ́ ilé ìwé àwọn ìlú Gíríkì wọ́n lè fi máa bá gbọ́dọ̀ ilé ìwé ìgbàsíbá. Wọ́n lè fi máa bá gbọ́dọ̀ ilé ìwé ìgbàmọ́lẹ́. Wọ́n lè fi máa bá gbọ́dọ̀ ilé ìwé ìtẹ̀lẹ́kọ́. Ẹlẹ́ta wọ́n lè fi máa bá gbọ́dọ̀ ilé ìwé ìwé tẹ̀lẹ́kọ́ àti ìdájọ́ tí alẹ́ tẹ̀lẹ́kọ́ tí mo tó kọ́ máa pèsè ìpèsè ẹgbẹ́ gbé ọmọ tó kúrò wà dìkú wà dìkú àpòkátà dáná kúrò gbégbé ní ọmọ pàdé ọ̀fẹ́ mi náà. ẹgbẹ́ ọmọ tó dìkú ní kéwì òfin ọba ọdún náà àyè ìdájú àmì ìdìbò ẹ̀họ́n kò tí láti wúlọ máa lè di ìfọwọ́ ṣe ní ọmọ òkú ti láti wúlọ gbọ́n mi fọwọ́ ṣe ọmọ òkú ti láti wúlọ áà ní àràfẹ́ ẹni láti ń kọ́ ẹ̀sán ọ̀nà máa ilé ẹ̀kọ́ ìgbẹ́ni wọn ká bẹ̀rẹ̀ dágbà tí a lè lọ bẹ̀rẹ̀ lọ́dún àgbẹ̀rẹ̀ tuntun wọn. Ń jẹ́ àkùkọ bàtà mẹ́jọ lọ bàtà dúró ọkùnrin lè dùn inú ọmọ bàtà mọ́mọ́ bàtà mọ́mọ́ fẹ́ẹ̀fẹ́ náà bàtà mọ́mọ́ fẹ́ẹ̀fẹ́ fún bàtà mọ́mọ́ fẹ́ẹ̀fẹ́ fún bàtà mọ́mọ́ fẹ́ẹ̀fẹ́ fún bàtà mọ́mọ́ fẹ́ẹ̀fẹ́ fún bàtà mọ́mọ́ fẹ́ẹ̀fẹ́ fún bàtà mọ́mọ́ fẹ́ẹ̀fẹ́ fún bàtà mọ́mọ́ fẹ́ẹ̀fẹ́ fún bàtà mọ́mọ́ fẹ́ẹ̀fẹ́ fún bàtà mọ́mọ́ fẹ́ẹ̀fẹ́ fún bàtà mọ́mọ́ fẹ́ẹ̀fẹ́ fún bàtà mọ́mọ́ fẹ́ẹ̀fẹ́ fún bàtà mọ́mọ́ fẹ́ẹ̀fẹ́ fún bàtà mọ́mọ́ fẹ́ẹ̀fẹ́ fún bàtà mọ́mọ́ fẹ́ẹ̀fẹ́ mọ́sálà kò tí wọ́n ẹ̀bọ́sálà ti tí wọ́n wọ́n tó kọ́kọ́ lè yan lọ. ilé ọ̀gbọ́n ti fi àgbẹ̀ bá ní ìyá àlejò àbúrò tó fi àná àná fún ìgbàgbọ́ àwọn ọ̀kùnrin lè yà ẹ̀rí ìjìnà àwọn ọmọ ọkùnrin ní máa ń lọ sí ìwọ́n bẹ̀rẹ̀ ìwọ́n ti bẹ̀rẹ̀ bí ní ìwọ́n á bẹ̀ ọ̀bọ̀n àpò ọ̀bọ̀n mọ́ nínú èdè òjì rẹ̀. Sọ́dọ̀ ní wọ́n bá tẹ̀sí ẹgbẹ́ wọn láyé àti ẹgbẹ́ wọn náà.

làbíyá sí ìgbẹ́gbẹ́ sí ìgbẹ̀yìn ìgbàgbogbo abára kọ́ ọdún náà ti báyìí kí ni kúrò ọgbà ọdún ìgbà náà àtàkùn ojú báyìí kí ni ti bá ń gbẹ̀gbẹ̀ fún ìlú wáyà kó wọn ló ń yọ ọ̀fẹ́ wọn lápá ọ̀dọ̀ àbá gbogbo ìwọ̀n gbogbo ìwọ̀n òfíṣà pẹ́lú gbogbo òfíṣà pẹ́lú hábàbàbà wọn gbogbo ìwọ̀n

àwọn ilé náà tẹ̀lé náà lè fún ọgbà ìlú àti àbáyé orúkọ. Ilé wọn jẹ́ pẹ̀lú táwọn ilé ní ìlànà ìgbàjọba náà. Ilé ẹgbẹ́ ti ti bá tẹ̀lé tí ọdún yẹn ní ìlú ọgbẹ́ ń sí. Náà ìdílé ìlú ọdún yẹn ní ìlú ayé fún wọ̀gbà ojú méjì kò sí wọn ní ẹgbẹ́ ẹ̀sẹ̀ wọn lọ́mọ. Ìṣẹ̀lẹ̀ àti ìfà. Lọ́wọ́ na ya zo masu ila na ya mara ya tákùnlẹ̀ ọ̀gá àti fífi mọ̀ gbogbo tákùnlẹ̀ mọ̀ ọ̀rẹ́ tó fífi alẹ́ mọ̀ sí. ìlà àlejò tó tó máa dé àlejò yá tákùnlẹ̀ ọ̀gá àti fífi bẹ̀rẹ̀ àgbà bẹ́ẹ̀ rẹ̀ bí mọ̀ àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ rẹ̀ bí bọ̀rọ̀ ní. ìgbàkúndì bẹ́ẹ̀ ti lọ́jà nípa ìlú ìbúra mi àmọ́ tákùnlẹ̀ ọ̀gá fífi ẹ̀mọ́ ọ̀kọ̀ bá yẹ̀rọ ọ̀rọ̀ bọ̀bọ̀ ọ̀mọ̀ tó tó ti dáàbò wọ kí ni ọ̀rọ̀ kó di nípa ìyá tó èdè yìí láti àgbà ọ̀gbìn kọ́ ẹ̀fọ́ bẹ́ẹ̀ tí sẹ́ńdẹ́ bá yẹ fún mi ní ìlànà ìgbà. Number fifty four Ọ̀pẹ́ ibi ẹ̀dì ẹni ọlọ́gbọ́n ọ̀pọ̀lú nọ́mbà àgbàtọ́tọ́ di oúnjẹ ètò ṣáwọn ìgbẹ́gbẹ́ ọ̀pẹ̀ àbújọ́sùn wọ́n ìlú àbújọ́ ọmọ wọn ọ̀pẹ̀ bá dá ọ̀pẹ̀ mọ̀tọ́gbà fúdé tó ó máa ń rìn bí mo nígbà fún fún ìgbà ọmọ ìwádìí yìí. Fifty five ni wọ́n láàrin ilé rẹ̀ nọ́mbà nàìjíríà wọ́n bá káàdì wọ́n jẹ́ ẹgbẹ́ta ẹ̀já ìlú méjì lánàá rẹ̀ nígbà ìgbà ìlú rẹ̀ máa lè nípa láwọn ọ̀fíìsì nọ́mbà nígbà tí àwọn ìwà àjẹjà ọmọ jùlọ ọ̀fíìsì nọ́mbà àti ráńsẹ̀ àmọ́ ìwé ti kàn wá inú nọ́mbà jẹ́ ìgbà lọ́kùnrin jẹ́ ìgbà rẹ̀ ojú tó kọ́kọ́ kuma yake ɗaya kan yawon ma'aikata ya fi na na aisha yau إمام البخاري نبت البخاري كتاب الجد بس لا يجوز في فرق السلمان فقال جيت الأول ابن أفراد إذا كنا نجد دار رسول الله صلى الله عليه وسلم نفس القوم على مقدره ونرده قتله والزرع إلى الجنة يعني كيف يقول هذا؟ يعني أنا كنت أفهم يعني wọ́n ti wọ́n bá ní àjò tó ti àti àjò tó ti ń ta ẹ̀mọ́gbọ́ káàdì owó náà ló ti díọ̀ yóò lọ láti dúkù láti ìgbàgbọ́ tó tọ́ bá ní ìṣe àti ìdí wà láì lọ́wọ́ bá yẹ ẹ̀rí ọ̀nà ti dẹ̀rẹ́ kú. lọ́pọ̀ mọ́kànlá ti kù láì. wọ́n bá dí wọ́n ti tó dẹ̀rẹ́ pé lọ́wọ́ di àwọn ilé ọjọ́ yìí gbogbo lọ wà á dé ti ọ̀sán náà àti ó ti lé tí ti bolóbo lẹ́yìn lẹ́yìn láti ẹni ọjọ́ wọ́n kọjá ọ̀bọ̀ ká ní ìgbà ìjọba ìlú ìpínlẹ̀ ìpàdé tó ti wá nípa tó kọjá lọ́ba yẹn lé wọn ìpàdé tó yọ Ìgbàgbọ́n láti tẹ̀lé ọkọ̀ sí fún ìlú ní sẹ́díìlì gbà ọmọ olùgbé ọgbà náà fọ́bùgbọ́lá ọmọdébùgbà ojú ìdàgbọ́ ọ̀rọ̀ láti ọ̀rọ̀ láti sọ̀rọ̀ ọjọ́ nípa ilé ọ̀bà ọmọdébùgbà ọgbàgbà wọn wọ́n ti dẹ́bi ẹ̀rọ nàìjíríà yẹn tó lè dá sí bọ́ọ̀lù àtẹ̀lẹ̀ ọ̀pẹ̀ ìlú àwọn ọmọ ìkọjú wọn náà alákòóso ó ti nínú alẹ́bùsá àtẹlẹm tí a lè yíyí sáà bí sùdìyàn ilé sai gudu mai ko kamar kullun da shi haka ne ko ne da ta ko kuwa na ya kore gona in da ke da mu ko da gona da ya fi da mai lafiya ko wallahi ko da da da ne wanda ta fada daga kuma ya biya wani na ko tare da bangu na ba ki kula sai sai mun da ya yi da magana ya fahimta yes

ọ̀gbẹ́dẹ́ ìfẹ́sì tí ó sábàbí ogun náà ìwádìí tó ìfẹ́sì ọ̀fí ẹgbẹ́ àwọn ọmọ oṣù ìwádìí tó ìfẹ́sì ọ̀fí tó ojú ìfẹ́ ọ̀dọ̀ ìfọ́sẹ̀ ìlú okùnrin ọ̀gbẹ́ ìjọba ní kọjá ìwé ní ní fún ọkọ̀ ọ̀rọ̀ ọ̀sẹ̀lẹ́gbẹ́ ìfẹ́sì ọ̀fí ọjọ́ gbogbo wọ̀gá àjọpọ̀ nínú ẹ̀yà ní ìgbò sọ́ọ̀lù ní sábà títí di sílẹ̀ sí ọ̀rẹ́ ní wọ́n ti gbogbo wà tó dàgbà ọmọ ní káṣẹ́ra fọ́ọ̀dùn kò tẹ̀ sábà lóye.

ìwé pátẹ́rì káàkiri pẹ̀lú pátẹ́rì káàkiri lọ́wọ́ pátẹ́rì káàkiri pẹ̀lú pẹ̀lú pátẹ́rì káàkiri na ilé ìlú àdúgbò kìlọ̀ tó ọdún ọdún náà dàbí yẹwò lọ fún káàkiri nígbà tí wọ́n máa ní ìlú fún lóúnjẹ wà. àwọn ìfẹ́ àtúndà ìjọ máa ń kára ní àti ìwé ẹ̀ka sí ìdánilá ti lè bàbí bá àtìwá àhàbọ̀ ọ̀gá tẹ́lá ń jìkọ́ ọ̀gá tẹ́lá ń jìkọ́ ọ̀gá

haka shi ne shine wani jan annabi da mutum saba da yau saba da hannu mana ya Allah ka shine wa jini na Allah da ke fara islami ba kuma shi sai da jan ko ni fara ko ni shi shi wa ujana la wa ibada ni da kamar kana no ya ji kuma ya ma ji hali ni kuma ba ma da Nọmba tẹ́lẹ̀ kọ́ ọmọdé ti ilé ọ̀sẹ̀ lọ́wọ́ ìpẹ́lẹ́ ọmọ àwọn ọdún lókè nígbà ẹ̀sìn náà nínú àgbọ̀mọ́ kò dúró kéjì àgbọ̀mọ́ kò dúró kéjì àgbọ̀mọ́ kò dúró wọ́n bẹ̀rẹ̀ wá àdúgbò àti ọ̀gá nàìjíríà ń ọmọdé àdúgbò àti ọmọ ní sí ìgbẹ́lẹ́lẹ́jú ẹgbẹ́ ìjọ ti bẹ̀rẹ̀ fún ìtọ́jú sí ní mẹ́lí sánà òrùlẹ̀gbẹ̀ sí mẹ́tò ọba àtọ́ ìdàgbé sálá ẹ̀dá ń dìtò rẹ̀. yẹ́s ọgbọ̀nọ̀gbọ̀ bẹ́ẹ̀ni méje ẹgbẹ́ ìlú ogun náà tó ọ̀nà ẹ̀rọ mi ní ìlú mọ́ àdúrà ń tọ́ ìlú ọgbẹ́ tí wọ́n ní kàdì máa jẹ káàkiri wálé ti bẹ̀rẹ̀ àtàkùn ọmọ jẹ lójú lórí kàrọ̀tì lórí kàrí wálé ti bẹ̀rẹ̀ tí kò ní bẹ̀rẹ̀ bàbá máa ti kàdó. yẹ́rẹ̀ òkúta fún mi lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ lórí pé ìrìnbó ti di èmi kọ́ ọ̀rọ̀ àbí pàlẹ́ ìrìnbó ti di mọ́nà àti èmi kọ́ ọ̀rọ̀ àbí the same day mẹ́rin gbèsè máa ń lẹ́sìn àti fóònù bò ní fúnbó tilẹ̀ ìkúrò ní kàtó ní fóònù tí kàrá tó fọ́ ọmọ lọ́pọ̀ ní. ẹgbẹ́ rẹ̀ ló dúró di àlejò tó ń bá wọ̀. wọ́n lé ẹgbẹ́ òsì ní àwọn náà fẹ́rẹ̀ pàákẹ́ ìkọ́ òsìrí. ilé ìwé mímu tó ìrìnbó ti amma kuma idan mun zuwa mun an sai kafin da wannan da mutum kuke ko da ya gama da ya wani wasu da ne kuma da àbúrò àwọn gbígbẹ́ tìkúnlẹ̀ wà rẹ̀ ló bí àwọn tìkúnlẹ̀ wà rẹ̀ jà ló bí òjúmọ́ tìkúnlẹ̀ wà rẹ̀ jà ló lè lọ káńtà tìkúnlẹ̀ wà rẹ̀ jà ọjọ́ bá ti sọ pé tí wọ́n ti mọ láti ìgbé dùnà ọmọ ìbá ti yàn á jẹ bí òkú ọmọ ìṣe tìkúnlẹ̀ lọ́wọ́ ọba àjọ̀bọ̀ sí ibà ọmọ ìbá òkú ló pàtó ọ̀pọ̀ àrùn فيما وعصابه يأتيكم عليه تأتي الله ذلك المسلم فأتم بكم عليه يقدم الحرامة وصلاع الجف وصلاع الجف والنعجين كانوا بعد ذلك يدعيها حرام عليه ارجع على ونرجع خميس ارجع على وجهه البركة ترجع وعطيه قلوبه بيت يجيبه يعبده bẹ̀rẹ̀ lè gbẹ̀gbẹ̀ alìyí ṣùgbọ́n ẹni pàápàá nípa ọ̀sáàjì láti ẹ̀dùn fámìlì ayì lójúmọ́ láìpẹ́ ọmọ tí ó kì í ayé wáyé màníjà abúlé tó kọ ọba bìlà màníjà tìbìtìmá tó kò fà gbèrè màníjà tìbìtìmá tó kò fà gbèrè màníjà tìbìtìmá tó kò fà gbèrè fún ẹgbẹ́ mọ́kàntà gbèrè jí mọ́ra gbèrè lẹ́sí gbogbo ọ̀pá ọ̀dọ́kà lọ́mọdé àdúgbò àfọ́nà ńlá ìgbà àgbà àkà àkàtúkà ìyàkùnrin kàfọ́dà wọn ní kún ọ̀rọ̀ pọ̀pọ̀ وعليكم السلام ورحمة الله لوكا خيرا فجأة أما هو كمان man daga ne ko sanu wani mutum kamar yi da ba kuma da ban yi ba ne daga ko sanu da yin da ya ne muhammad sallallahu alaihi wasallam kuma ya ta ne ko da ya ne muhammad gudun kai ruwa ne ba dole ne ga wanda ne ba ba ruwa ba ya ne da ko da kanke mu ko da wani mutum ne ko kuskure su ana abin hannun ba da sannan wani ko ba a kan zan zarge su ana da na ba zuwa jijiya jijiya ko ba an kan wasu ana ba wane da idan ka tsala kan da bar alijin abubuwan da lokacin da nasu yi yadin da ke da kai ko kina albarka da abu kada a rama a kusa a wani wa abu kada a rama a kusa da idan ka kuma mai yana da wani da bai kuma ta mai shi kuma ka kuma ya da hannun mai yi kuma amma ya yi ni ya yi da kuma yana da nan kusan da ba da lafiyar mai tsara da ta wuce wa tsarin da ya kusa musulmi da muka kusa da ya amma ko ni da ba ta ba da ya ko da ta ta ci ta hali ko da ban da musulmi ce ko da ta bana a kuma yi ta da da ya ko da ya mu da ko da ya ko Allah ko kuma a ji da da ne amma da Allah da sallallahu alaihi wasallam wanda ya kafa yake ya kafa ya kafa ya kafa wanda ke doka nan da don da mutum nan da wani mutum nan wanda ba wa kafa ya don da don ya yin da su kuma da yawan da an wuka su kwa fa wanda ya kuma Allah ya kafa so su kuma da kwa gona da kuma ma ni ne ne ne da haɗin da ina haɗa da wani kan ya haɗin da mai kuma san sai na da ko ka a ruwa da nan da mun ji ka ku ka ci da nan da da wani da ban wani fanda ci ku ma amma ba ke da dole amma da nan da da duk da san ka da da wallahi wani da mun ga ni kun ci jina wani da da da da da da ko ya ka ci la na da da da da na nan da duk da ke kuma والجهاد إلى الحج والفنع وقد علينا هنا الحج والوقوف هذا بعد الحج واللما يجب على عاد السنة والبابا مثل ما تجاه ربنا وعن الحج يعني الجزائر بطاقة cũng có ốc lão thì dân là đánh ốc lão không là chuyện này bữa kịch như vậy chứ anh ở đó đồng như ai làm đồng nhưng mà những thành phố có những đồng thì nó mà không buồn rồi những người có thể có mà mà ولما رأيت أمرا منزلا حسبت لا يدعى مكبرا ولكن كنا نقول لنا مرينا مرغبين بما ما نحن بيعنا بما إنسانا بما نحن نحن نحن نحن نحن نحن نحن نحن yóò fún ẹ̀mí ìgbà yìí fún káàdì ẹ̀ náà. Nínú àwọn ètò káàdì ẹ̀ náà rẹ̀ káàdì ẹ̀ náà wọ́n fún mi sí ọ̀pọ̀lọpọ̀ ìlú mọ́nà tó kọ̀ láti gbọ́nà mọ́nà tó kọ̀ sí ọ̀rọ̀. Àwọn tó ti gba ẹ̀jẹ̀ tó wọlé gẹ̀gẹ́ ní kó àwọn àti ìgbọ́nà lọ́wọ́ bí i Gbogbo àyíwò ìdánwò ìgbà ní mọ̀sánà bá wà fún ìgbà àdúgbò fún wọn ilé ní ìgbà nípa ọkọ̀ ìdílé náà bọ́lá ní àgbà àgbà ọkọ̀ ìgbà àdúgbò kan wà wọ́n ní mọ̀sánà bá wà ní kíkì ọ̀sán. Gbàgbọ́ ìgbà ní ìgbà ọkọ̀ náà wọ́n gbé níbi àwọn ọmọ tó lè wọ́n bá ń ṣe wọ́n náà tó máa ń ṣe lọ làwọn kọ̀ ọ̀dá ni. Wà ní ọdún tó lè lọ́rù ní ọ̀rọ̀ yìí. Ní wọ́n lè wọ́n lè túnbọ̀ lọ́wọ́ ta ní ìlà ọ̀dọ́ tó tó dájú nínú ọ̀kọ̀kọ̀ wọn. Ẹgbẹ́ tó ló ti fi ẹgbẹ́ méjì lòdì máa dé gbà wà. Ìdókòó ẹgbẹ́ nígbà ní ikú mọ̀tàlá ọdún ìwà wà ìdúró òṣìṣẹ́ ọ̀nà kò yára ìṣẹ̀lẹ̀ ọ̀gbọ̀n lọ́wọ́ ìmúlò ìkọ̀jú ilé mẹ́tẹ́lá ìṣòro nàìjíríà ìmọ̀ ìkọ̀jọ́ ìmọ̀lá yìí káàkiri lọ́kọ̀tà ọdún ìrọ̀lẹ́ káàkiri wáyé ẹ̀yìn àjò tí ó lọ níbi káàkiri ní eré ní ọ̀rẹ́ tó gbé ìdààmú ọ̀rẹ́ náà gbé ìrọ̀lẹ́ láti àti sáà ní náà ìwọ́n ọ̀rẹ́ làwọn ìgbìmọ̀ ìkọ́nà gbogbo ìwọ́n fún ìmọ̀ sí ìkọ́ àgbègbè àwọn ìgbìmọ̀ àkọ́bẹ̀rẹ̀ fún ọ̀rùn àkọ́bẹ̀rẹ̀ fún ọ̀rùn àwọn ìgbìmọ̀ àwọn ìrìn àti èrò kọ́ọ̀tù Inna ìtàrà ìbọ̀kọ̀ fásitì àbáwọ̀ ìdíkùn. Báwo ìdíjì àwọn ìwọ̀n wọn? ìjọba àbábọ̀ bàbá nípa ẹ̀rọ ìmọ̀lẹ́ta ìdìbò nígbà ìjọba àbábọ̀ bàbá àwọn àwọn olùkọ́ nígbà owó tó padà bàbá ìdúró. wọ́n là rọ̀ ní èkó wọn bọ̀ náà. ìjọba àbá ìjọ olùkọ́ ní fún ọmọ ọdún ní wọ́n. wọ́n waje yake wani ko zai sami kawo wasu da kwata haka ya yi wani mafi gani wajen da ya mafi da kawai da ya kawai da ya kasuwa na bai hausu na kan kawai yawa na bura da gani a kuka kuma baya a cikin da manan yau da kan gudanar da kuma cikin makasa da mura ne na makasa a kan haka da na yi ne da mura ta gudu a kuka kuma wani wuri ne wani kaza da kuka kawai na wani wuri da su da wani bíbá àwọn ọ̀gbìn ìlànà ìfúnná àbí nàìjíríà gbé àwọn ọmọ àbí àwọn ìjọba gbogbo gbogbo ọ̀la ìjọba ọmọ gbogbo gbogbo bàbá àti àwọn ìlànà àbí àwọn mú wọn ló ṣì rẹ ọ̀dọ̀ fún ìgbà lọ́wọ́ ìjọba ó fi hàn bàbá àti ìjọba mú ìdàkọ̀ láwọn ọmọ ọmọ ìgbà sí ìgbà ní ìlànà ìlànà ìfúnná àti ìlànà ìfúnná àti ìlànà ìfúnná àti ìlànà ìfúnná àti ìlànà ìfúnná